ẹ dúró ẹ dúró ẹ má wọ̀ sókè ṣe rí ẹ̀yọ́nú tí mo fẹ́ fi lẹ̀lẹ̀ ẹ̀yọ́nú àwọn àgbàlagbà bó bá ti fẹ́ lò bẹ́lẹ́dà rẹ wípé kó bá ìṣẹ̀dá rẹ kó bá ṣiṣẹ́ kó bá ń lé nítorí wípé kí ni ara lóògùn àìlérí mọ́ ògùn àìlérí mọ́ ògùn ìwọ èèyàn kéèyàn tẹ́ bá fẹ́ pe nọ́mbà mi àwọn èèyàn pọ̀ ní online tó ń lu àwọn èèyàn ń jìbìtì o wọ́n ń lu àwọn èèyàn ń jìbìtì o mo ń sọ fún yín o ìwọ tó bá fẹ́ sẹ́ndì owó sí mi tó bá fẹ́ bùn mí ní nǹkan rí wípé o pè mí orí fídíò kọ́ mi rí wípé o pè mí orí fídíò kọ́ mi nọ́mbà mi dẹ̀ ni o oh seven o oh forty seven forty five fourteen sixty eight nọ́mbà mi nìyẹn so iṣẹ́ ẹ̀yọ́nú yìí ó yanrantí dáadáa tó ṣe wípé béèyàn bá ń lò ó bọ́n bá ń kórìíra èèyàn wọ́n fẹ́ràn èèyàn béèyàn bá ń lo iṣẹ́ yìí ọwọ́ èèyàn ò ní dí àwọn oògùn tá a fi san gbèsè ni ojú kan tọ́ka bá jókòó síbẹ̀ níjẹ́ rẹ̀ ti ń bà eré rẹ̀ ló burú ọmọ wàhálà tọ́ka ṣe láyé kọ́ká tó dẹni tí ń jókòó sójú kan kíjẹ̀rẹ́ tó wá bá ìwọ náà ò níṣẹ́ lọ́wọ́ ni ò níṣẹ́ lọ́wọ́ wọ́n wá sí àwúre fún wọn sọ pé owó ń bọ̀ ebi ni ó lù ọ̀pá sínú ilé ìwọ náà ó ṣe wàhálà ọ̀rìn káàkiri ni ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ lóògùn ṣiṣẹ́ fún láìsí pé wọ́n fẹ́ẹ́ ṣe gbé wá fún ọ ẹni tó bá ní oògùn gbé wá kan ń bẹ ní online ó yẹ kan gbé kan lọ là á mọ́ jẹ́ẹ̀lì ní kan ràn lẹ́wọ̀n torí kò tẹ́gẹ́tì báyìí ìwọ tó bá wà wá kú wa ó rí rí kú rí gbogbo àwa tá à ń ṣiṣẹ́ yìí eléri ibú ló kúnnú wa eléri ibú olókúnnú wa ń máa sọ fún yín iṣẹ́ ìyọnu yìí kò sí nǹkan tẹ́ lọ lè wa mo ti sọ fún yín pé méjì mẹ́ta lògùn tó bá jẹ́ àìmọye oògùn tá a ná tá a ná two hundred thousand naira sí tí ò wúlò tí ò ṣiṣẹ́ ẹ mọ kàrámọ̀ fún àlejò ìwọ tó bá ka lára tó bá ka lára bí ṣe ń tọ ẹjọ́ yìí tó bá ka ọ lára ìrí ẹ̀ ló burú torí ìní dandan kọ́ wá wo kọ́ wá wo nǹkan tí mo jù lẹ́lẹ̀ bá ka ẹ lára ọ lè kó mbẹ́ I don't care so kò jẹ́ bó ṣe jẹ́ nígbà tí n gbowó lọ́wọ́ ẹnìkan kan ìní ẹ fún mi lówó ìní ẹ bùn mi lówó so bẹ́ẹ̀ ṣe ṣe ni ẹ̀yin followers mi ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi tọrọ yín ó mọ da yọ ń gbogbo ọjọ́ ayé yín tọrọ yín ò ní dojúrú torí yín ò ní burú bí eégún tí ń léwèrè ẹ lọ bá mi wá ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ àtòdìdí atare kan ẹ wá lọ bá mi já ewé ewúro jọ ẹ kó lórí ọ̀pọ̀lọ́ yìí nínú agbada tẹ bá ti wá jò ẹ jò ẹ máa lọ kó kúnná tẹ bá ti wá lọ tó kúnná ẹ wá bá mi bu àdín sínú ike wáìtì kan ẹ bá mi bu epo pupa sínú ike wáìtì kan ẹ bá mi bu òrí sínú ike wáìtì kan ojú inú ike kan gbogbo ẹ̀ sí o ẹ wá bá mi gbé sínú òrùn kó yọ tó bá ti wá yọ sẹ́rí nǹkan tẹ́ ẹ jó yìí tẹ́ ẹ ti lọ̀ tó kúnná yìí ẹ wá bá mi dà sínú kíyì kẹ́ wá bá mi fi ìka rò pọ̀ tó bá ti di alẹ́ tẹ́ ẹ ti jẹ oúnjẹ tẹ́ ẹ wá yé yín wá jẹ tán tẹ́ ẹ ti jẹun tẹ́ mọ́ pẹ́ ẹ jẹ nǹkan kan mọ́ tẹ́ sì mọ́ pẹ́ ẹ jáde síta mọ́ ẹ bọ́ sí ìdí iṣẹ́ ìkẹ́ sí àdúrà sí kẹ́ wá mú ìkàárín báyìí kẹ́ fi la lẹ́ẹ̀mẹ́ta ọ̀nà ó ṣí ọ̀nà ó là fún yín láṣẹ Èdùmàrè àmọ́ ẹ bá ń san mẹ́wàá owó ò jẹ́gùn ẹ máa san dá mẹ́wàá owó jẹ́gùn kóògùn lè jẹ́ fún yín ọmọ olórí burúkú ọmọ òfu ọmọ rédèrèdè mo fògùn lẹ́lẹ́ ògùn tán lè ná bí forty thousand sí tán lè ná bí thirty five thousand naira sí mo ní ká máa sanwó jẹ́gùn five thousand olórí burúkú mu ó lọ sẹ́ndì múrí méje pọ̀n márùn-ún sí mi hmm. èmi náà sì sọ fún mi pé ọ̀rọ̀ bíi múrí méje pọ̀n márùn-ún kò ní tánú ọ̀rọ̀ rẹ̀ one fifty nu múrí márùn-ún àti better life ó lọ lè sẹ́ndì ẹ̀ sí mi olórí burúkú ó tún wá fi kọ́ ndí stop mi lórí fóònù pé àfa amadu àfa amadu bàbá ṣe ti rówó yẹn ó tún wá lórí láyà ó tún lọ sẹ́ndì rìsíìtì rẹ̀ ó tún lọ sẹ́ndì ẹ̀ sí mi olórí burúkú ọmọ ó lọ sẹ́ndì ẹ̀ sí sórí ìwọ tó gbégbé wá lé mi níjọ́sí tó ní àfa amadu ẹ fún wa ní oògùn ìgbẹ́ mi ò rí kinní yẹn lẹ́kọ̀ọ́ ó ló jẹ́ kí n ya ìgbẹ́ wá látẹ̀kọ̀ọ́ ó gbé ìgbẹ́ ó wá pákéjì ẹ̀ sí inú brown paper wípé kémi bá yín fi ṣe oògùn àwúre yẹn ó gbé ìgbẹ́ ọ̀rọ̀ bí ìgbẹ́ bí ìgbẹ́ kò ní tán nínú ọ̀rọ̀ rẹ̀ torí inú brown paper ni ó pákéjì ẹ̀ sí owó lèmi pè èmi kọ́kọ́ rò bọ́yá kínní kílìṣì àbújá yẹn ó ní mo pè mí mọ̀ pé mo sáà rí i pé nígbà tó lórí burúkú ní ìgbẹ́ lòún gbélé mi lọ́wọ́ mo sáà rí i pé ń rọ̀ kíní òun rọ̀ ó wá pákéjì sínú lálọ́nù dúdú bíi mẹ́rin ó wá gbé sínú brown paper ó wá fi sẹ́lótèpù wé sẹ́rí gbogbo yín mo mọ̀ pé eléri burúkú ló pọ̀ jù ló pọ̀ jù ní ẹ̀yin ọmọ òsì tẹkún tiktok eléri ibú ló pọ̀ jù ẹ mọ̀ lọ rí ẹ mọ̀ bọ̀ rí wọ́n tó bá ti wá di wípé ọ̀fẹ́ á máa fi mí ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ bíi yẹ̀yẹ́ bíi yẹ̀yẹ́ kò ní tánú ọ̀rọ̀ rẹ̀ bó ṣe rí nìyẹn àwọn ọmọ òsì àwọn ọmọ rédèrèdè